ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹ́ sí yín ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti tẹlifíṣàn Orísun ṣògo rẹni kejì Àbíọ́nà ló ń tọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹsẹ. àwọn ènìyàn ní orílẹ̀-èdè Amẹ́ríkà fi ẹ̀hónú hàn lórí òfin kónílé ó gẹ́gẹ́ bí ó ti ń ní wọn lára báyìí wípé àwọn fẹ́ padà síta bẹ̀rẹ̀ iṣẹ́ àti padà sídìí okòòwò wọn ẹ yẹ kí a bí Sekinat Raji ṣe ní àtùpàlẹ̀ eléyìí lọ́wọ́ àwọn ènìyàn orílẹ̀-èdè amẹ́ríkà fi ẹ̀hónú hàn lórí òfin kónílégbélé tí ó wà ní tòró tìbú orílẹ̀-èdè náà àwọn ènìyàn ni wọ́n tún yáyá tún yáyà síta ní orílẹ̀-èdè ọ̀hún pàápàá ní ìlú maryland texas àti ohio lórí bí ìjọba ti tì wọ́n mọ́lé láti ṣe àdínkù sí ìtànká ààrùn COVID-19 bí ó ti jẹ́ wípé orílẹ̀-èdè wọn ló wà ní òkè téńté ní àgbáyé tí ó ti ní àkọsílẹ̀ ààrùn àti ikú kòrónà tí ó pọ̀ jùlọ. ṣáájú ni ìwé ìròyìn ojoojúmọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ wípé ààrẹ Donald Trump ti fọwọ́ sí ṣíṣí àwọn ètò ọrọ̀ ajé sílẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún àwọn ènìyàn Texas dúró lọ́wọ̀ọ̀wọ́ nílọ́lọ́ yìí tí wọ́n sì ń pariwo orúkọ Anthony Fauci tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ní ilé funfun Amẹ́ríkà àti ọ̀kan lára agbèfọ́ba task force lórí àrùn COVID-19 Bákan náà ni Ọmọṣorí ní ìlú Maryland pẹ̀lú bí àwọn ènìyàn náà ti ń sọ ohun tó wà ní ọkàn olúkúlùkù wọn síta tí wọ́n sì ń ké pe gómìnà wọn Larry Hogan tó jẹ́ gómìnà Maryland láti ṣí wọn sílẹ̀ kí wọ́n lè jáde lọ ṣiṣẹ́ òòjọ́ wọn. Gbogbo àwọn ènìyàn wọ̀nyí ló ń béèrè fún ìtúsílẹ̀ kúrò lábẹ́ òfin kónílégbélé látọwọ́ àwọn gómìnà ìpínlẹ̀ kó wa wọn. Bí wọ́n ti wá rí pẹ̀lú ààrẹ Donald Trump ń kín ẹ̀hónú ọ̀hún lẹ́yìn ó ṣeé ṣe kí òmíràn tún wáyé. Sekinat Ọláìd Adérají. ẹ káàbọ̀ padà ikọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Katsina ti sọ wípé àwọn aṣekúpani kóni lóhùn lọ eléyìí tí ó tó mẹ́tàdínláàdọ́ta ní àwọn ti mú balẹ̀ báyìí ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ náà alukoro ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina Gambo Isa ló sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan ní ọjọ́ àìkú ní ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àwọn oníṣẹ́ ibi ọ̀hún bẹ̀rẹ̀ sí ní kọlù ìjọba ìbílẹ̀ dọ́símá dàmúsá àti sàfánà níbi agogo méjìlá ààbọ̀ òru ní ọjọ́ kejìdínlógún oṣù kẹrin ọdún yìí bí ó tilẹ̀ jẹ́ wípé alukoro àwọn ọlọ́pàá náà kò sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ àmọ́ ó ní ikọ̀ ológun àwọn ọlọ́pàá ikọ̀ ológun ojú òfurufú ikọ̀ elétò ààbò civil defence àti DSS ló ti wà ní gbogbo agbègbè náà láti dá àlàáfíà padà sí gbogbo agbègbè ọ̀hún tí àwọn oníṣẹ́ láabi yìí ti ń ṣọṣẹ́ ó wá kádìí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ wípé kí àwọn ènìyàn fi ọkàn ara wọn balẹ̀ wípé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ wípé àwọn ológun ti wà lójú iṣẹ́. gbogbo àwọn òbí àti alágbàtọ́ ní ìpè ti jáde sí láti rí dájú wípé wọ́n ṣe àtìlẹ́yìn tó tọ́ fún àwọn ọmọ wọn pàápàá lórí ohun tí wọ́n bá nífẹ̀ẹ́ láti ṣe fún ìlọsíwájú ara wọn. ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́. Gbogbo àwọn òbí àti alágbàtọ́ ní ìpè ti jáde sí láti jẹ́ kí àwọn ọmọdé máa ṣe ohun tí ó bá wù wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹni tí ó sọ̀rọ̀ yìí ni ìlúmọ̀ọ́ká ayàwòrán kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúwaṣeun Adétifá Mo Photography. Ẹni tí ó tún jẹ́ bàbá ìlúmọ̀ọ́ká ọmọdébìnrin ayàwòrán kan tí ó kéré jùlọ ní ilẹ̀ adúláwọ̀ ìyẹn Aríyìíkẹ́ photography. Bàbá náà sọ wípé èrè ńlá máa ń wà fún àwọn òbí bí wọ́n bá gbà láti jẹ́ kí àwọn ọmọ wọn ṣe ohun tó wà ní ọkàn wọn láti ṣe ẹ gbọ́. àmì òbí ọ̀hún fẹ́ káwọn ọmọ ṣe nǹkan tó wù wọ́n nǹkan tí wọ́n dẹ̀ mọ̀ ni pé bí Ọlọ́run ṣe dá gbogbo wa bí Ọlọ́run ṣe dá gbogbo wa ó dá wa pẹ̀lú talent gẹ́gẹ́ bá a ṣe rí nínú Bíbélì olúwa ti fún ọlọ́run ti fún èèyàn kọ̀ọ̀kan wa ní tálẹ́ǹtì tá máa fi di ẹni tá máa di tá máa fi tèèyàn ńlá ẹlòmíì ó láì ó fẹ́ràn kó máa tún lè ṣe àwọn kan wọ́n ń pa owó tó pọ̀ lórí kó máa tún lè ṣe kó máa tún àgbègbè ṣe fáwọn èèyàn àwọn tó ń ṣe dry cleaning àwọn tó ń ṣe cleaning services àwọn ẹlòmíì wà bọ́ọ̀lù ló mọ̀ ń gbà ẹlòmíì wà ọ̀rọ̀ ló mọ̀ ń sọ àwọn kan lórí ọ̀rọ̀ sísọ ẹ̀ owó tó pọ̀ ló ń gbà ìṣẹ́jú márùn-ún ọ̀rọ̀ sísọ àfáwọn míì owó ńlá wọ́n ń gba owó wọ́n ń gba owó oṣù fún ọdún kan ẹlòmíì mo máa mo rọ àwọn òbí ní kán jẹ́ kí àwọn ọmọ máa ṣe nǹkan tó wù wọ́n láti ṣe àwọn ọmọ tó láì tó fẹ́ràn láti máa sọ̀rọ̀ ẹ jẹ́ kán máa sọ àwọn ọmọ tó tó láì láti máa fò kán máa fò láti ibìkan síbìkan ẹ lè support wọn ẹ gbárùkù tí wọn láti láti dá orí nǹkan tó ń ṣe yẹn sí orí nǹkan tó máa máa mówó wọlé fún un. ẹ̀wẹ̀ kò ṣàìsọ nípa ìfẹ́ tí ọmọ rẹ̀ obìnrin Aríyìíkẹ́ fi hàn sí iṣẹ́ àyàwòrán tí òun pẹ̀lú sì kín lẹ́yìn ní èyí tó wá di ìpèsè ńlá fún ìdílé wọn ẹ gbọ́ síwájú sí i. jẹ́ kó jẹ́ dandan fún wọn pé kẹ́ tó lè ya fọ́tò ẹ gbọ́dọ̀ ṣe dáadáa nínú ìwé yín o ká tó lè dẹ́kẹ́ ya fọ́tò ẹ gbọ́dọ̀ ṣe dáadáa nínú ẹ̀kọ́ yín ẹ gbọ́dọ̀ ní ipa tó dáa nínú ìní àwọn test yín àwọn ìdánwò yín torí padà fi jẹ́ kó jẹ́ dandan fún wọn gbọ́dọ̀ ṣe dáadáa nú ẹ̀kọ́ wọn wọ́n tó lè yà fọ́tò so wọ́n ṣe dáadáa nú ẹ̀kọ́ wọn and gbogbo nǹkan lọ déédéé pẹ̀lú wọn and gbogbo àti ìṣiṣẹ́ kan ya fọ́tò pẹ̀lú business tí wọ́n tán ń ṣe ó tún ní ó tún ní ó tún ó tún ó tún ó tún jẹ́ kí business ti tèmi náà ó tún lọ sókè dáadáa torí àwọn èèyàn mọ̀ wọ́n àwọn èèyàn mọ̀ wọ́n ju èmi gan lọ tẹ bá dẹ̀ ti mọ ẹ gbọ́dọ̀ mọ bàbá wọ́n ṣe mọ̀ ó ní ipa tó dáa nínú iṣẹ́ ti tèmi náà lákòótán ó ní kí àwọn òbí máa rí àwọn ọmọ wọn gẹ́gẹ́ bí ògo ọ̀la kí wọ́n sì máa bọ̀wọ̀ fún ìpinnu tí wọ́n bá ní Sekinat Ọláìdíraji ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé Ewé ṣe jẹ́ eléyìí lábọ̀. gbajúgbajà òṣèré sinimá Fúnkẹ́ Akíndélé ti sọ síta gbangbangba wípé òun ti kọ́ ẹ̀kọ́ ńlá lórí ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ sóun láìpẹ́ yìí ó sì ń gba àwọn ènìyàn níyànjú láti rí dájú wípé wọ́n ń pa òfin kónílé ogbélé mọ́ nítorí wípé àrùn tí wọ́n ń pè ní àrùn COVID-19 jẹ́ àrùn tí ó jẹ́ òtítọ́ dáadáa fúnkẹ́ akíndélé tíjọba ìpínlẹ̀ èkó gbé lọ sí ilé ẹjọ́ látàrí ẹ̀sùn wípé ó tàpá sí òfin má fara kan ẹlòmíràn ìyẹn social distancing ló sọ wípé ẹ̀kọ́ ńlá ni gbogbo ohun tí ojú òun rí ló jẹ́ fún òun fúnkẹ́ àti ọkọ rẹ̀ abdulrasheed bello tó jẹ́ ọlọ́jọ́ ìbí ni wọ́n dájọ́ fún wípé kí wọ́n sọ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ẹnì kọ̀ọ̀kan kí wọ́n sì sin iṣẹ́ ìlú eléyìí tí a mọ̀ sí community service fún títàpá sófin ìjọba lórí ìdènà àrùn COVID-19 nínú fọ́nrán kan tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ló ti sọ wípé lọ́tìtọ́ àti òdodo ni àrùn kòrónà wà ó sì ṣe pàtàkì fún gbogbo ará ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba àpapọ̀ lórí gbígbógun ti àrùn ọ̀hún lákòótán ó wá ń tún rọ àwọn ènìyàn láti rí i dájú wípé gbogbo òfin yìí ni wọ́n ń pamọ́ kí oníkúlùkù sì rí dájú wípé wọ́n jókòó sínú ilé wọn pàápàá jùlọ kí wọ́n tẹ̀lé òfin àti ìlànà tí àwọn ìjọba bá fi lélẹ̀ láti dènà ìtànkálẹ̀ àrùn búburú COVID-19. alága ikọ̀ tó ń rí sí ìgbógun àrùn COVID-19 ní ìpínlẹ̀ Borno ìyẹn Borno State tax Force on COVID-19 Alhaji Umar Gadafu ti sọ wípé ìpínlẹ̀ ọ̀hún sì ń dúró de èsì àyẹ̀wò ẹni tí wọ́n sọ wípé ó ní àrùn búburú COVID-19 ní ìpínlẹ̀ náà Gàdáfù tó tún jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Borno sọ fún àwọn oníròyìn ní ìlú Maiduguri wípé ìfura tí àwọn ènìyàn ń ní lórí ikú tó pa olùtọ́jú aláìsàn kan ní ìjọba ìbílẹ̀ Gwazo kò tí ì fi ẹsẹ̀ múlẹ̀ àfi ìgbà tí èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ olóògbé náà bá jáde síta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ igbákejì gómìnà ọ̀hún ìjọba ìpínlẹ̀ Borno ti ń fojú sọ́nà fún èsì àyẹ̀wò yìí bákan náà ni wọ́n tún ké sí àwọn oníròyìn láti dẹ́kun gbígbé ìròyìn káàkiri wípé àrùn kòrónà ti wọ ìpínlẹ̀ bọ̀nú eléyìí tí àyẹ̀wò ẹni tó kú kò dẹ̀ sí ti jáde dé àsìkò tí à ń kó ìròyìn yìí bákan náà ni kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ náà dókítà Saliu Gwayabura ti sọ wípé ikọ̀ tax force ọ̀hún ti pèsè gbogbo ètò láti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò yàn sí gbogbo ìjọba ìbílẹ̀ mọ́kànlélógún tó wà ní ìpínlẹ̀ náà láti lè máa fojú léde fún gbogbo ẹni tó bá ń fi àmì COVID-19 hàn ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún láti tètè kojú àrùn náà lákòótán wayabura sọ ọ́ di mímọ̀ wípé àwọn tún ti fi àwọn nọ́mbà léde fún àwọn ará ìlú láti pè bí wọ́n bá kẹ́fìn ẹnikẹ́ni tó ń fi àmì COVID-19 hàn kí wọ́n lè tètè gbógun ti àrùn náà lákòótán ló tó wá sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n rí i dájú wípé wọ́n wà ní ojúlà lákànfin ṣọ́rí kí wọ́n má ṣe pe àìsàn káìsàn mọ́ra ní àsìkò yìí kí wọ́n tètè pe àwọn nọ́mbà tí àwọn tì síta bákan náà ni wọ́n sọ wípé bí wọ́n bá rí ẹnikẹ́ni tó dé láti ibòmíràn láti ìlú kìlú sí orílẹ̀-èdè kí orílẹ̀-èdè dé ìpínlẹ̀ bọ̀nú ni kí wọ́n tún rí dájú wípé wọ́n tètè pe àwọn àjọ NCDC sórí nọ́mbà náà bí ẹni náà bá ti bẹ̀rẹ̀ sí ní fi àwọn àmì tí kò ń ṣe ti eléyìí tó dára hàn tí ó sì lè já sí àrùn COVID-19. ní báyìí ẹ jẹ́ kí a dànù dúró díẹ̀ kí a lọ gbọ́ àwíyé ohun tí a ní fún wa nígbà tí a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀.